أعوذ بالله من الشيطان الرجيم sura na Allah subhanahu wa ta'ala ne annabi Yusuf alaihi واجب للسائل يا الجميع بك لقد كان الله لا يأتيك واجب في خبر يوسف اتي لابارا نبي يوسف وإخوته ganganin da ya juyi al'ada ashara da gobe ne da jikin ibar ɗaya lura da jiro ɗaya wa zai matuwa da sa'ili ya zane shiga a gaya labarin cewa na in ƙwararru na yusuf ba a nan ila ina faga ile ga que muke nauci da liya iga na ko muke nan na da ni su kunan nga ile liya e ko ga muke ga ma da alquran mo su su eh muke ayi kwa ni su ba sa ya kwa ni su sa ya agela ile ga ile liya nan nga yajina jikina eh, ta yi da ya gaga baba na yaku alayhi salatu wassalam wani laila tuna kwaye nuti a na ta ci abu jiga na ku wani laila tuna kwaye nuti a nan yusuf na gangan da ya yi kiwi bunyamin na mace ba da nan na dajin nan ne yake na jikene ne gaba ba wani jagoye ya kan a na shi jagoye na mai zanen nan nan a gaila a yadda ya gai saba biyan nan ba da su bi na nan a gaila mai dalili ne wani wuce ngaye na tsoyi na jilaya tunan ngaye na akalla yusuf wa akubu láwọn láàyè yusuf náà lè dàrẹ́ bí yéjú ní àhàbù ìlà àbí náà lè ná àfẹ́sàrí ṣe bá bàbá àkàánú àfẹ́sàrí ṣe bàbá àyẹn jẹ́wò yéyà àkàánú ẹ́ alhálíwọ̀ náà wọ́n sọ́tù káwọn yìí gàgá àǹfààní ọ̀tọ́ bàbá àyẹn wá sẹ́yìn ẹjọ́ àǹfààní àwọn gẹ́yìn yusuf yóò kù ní ebona agaghị ọsọbọtụ agaghị chemanyọ agaghị chemanyọ nye onye ndị anya anọrọza kwuo acha agaghị achịdọ anaghị nsụpụ na eju na achịda ụmụ ebe anaghị ahụ echi na agwọ omume to kama anyị gaga amfani ejo anyị na-egaga amfani aga ya anaghị nsụpụ kata na ahụ ebe na ọ naghị ọsọbọtụ na agaghị na ndị shugokwu n'ọrụ amma wayan yusufu na baba na da ya goro ta ci a wani gangan da ya ji wuri da na ya tunna na baba ya yi da na ya ba fahimta wa inna ba na lafi da ladin rubi ya yi ke baba ya fe idan ya dolari rubi no wọn fẹ ne ni ye miọ èyí wọn ti mọ ìgbàgbà sọ mai tafsir jalima ko rutu da wajila tafsiru wa jalila ka alqur'ana nga ga na ga ga inna bana la fi dalal mubin nga dalal ne baba bo ne kiyan ad-dalal ad-dunyawi dalal ne kiyan je baba bo no mutu dalal dinya mutu dalal ad-diniya ad-dalal ad-dunyawiya èyíyẹ yíyàn nyẹ ìyèmọ àwọn náà ẹwọn náà bàbá yá ndáàbẹ ànábì àwọn òwúrọ ànábì sòkòrò làbúrò rẹ lọgá ànábì sòkòrò lágẹrẹ èyíyẹ báyà àti náà owó àkáàtó àwọn sáré káàtó ẹwà sọ̀tọ̀lá àbúrò èyí ní ṣe bàbá àwọn èyíyàn tọ̀lá àtúnyẹ̀wò ẹ ẹwọn èyí ànábì sòkòrò jà ẹwọn ba na malamayin shaitan gyara tuna shaitan gyara da lebu na e ji kasuwanci hmm. da su kwena iga na gaga inna ba na lalli a da gobe hakika ba ba ya fi idan ne no ne gwe yusuf na wahala kuta ta abun egin na ne ga dame ne gwe yanki yin ya jina ji gana ko إذ قالوا ليوسف وأخوه وأحب أبي إلى أبينا منا كمنا دكا eh yajina yake na da kunya ce gaga la yusuf hakika yusuf na wale na nan wa akuhu gangan da ya juyi a hafu ila abina nina an yi zane shi ba ba a ke waye ya kanu maga hafi yi yalmi na turu kula da yusuf alaihi salam na na ga yi mace da ya soto ya annabi yusuf alaihi salatu wassalamu eh mi mace da ya gato zauna ya annabi yusuf alaihi salatu wassalam hina qalu kamina be ga wallahi la yusuf eh, wa aku bunyamin ahabbu minna inda amina eh kami na ga ka kuji shi da su kwaye ga wallahi yusuf na wale da na gangan me yake uku ne ya nini zane shi ba ya je kwaye ya gano a rabu ana ziyada ka ba bati lauma amurun sabitu ejilin su gaga bibiye kwaye na ba ba je ya yusuf be ya yi na mutace ba wuru jigara wuru وإنما قال وأخوه إنما لا تشكى إلا يوسف وأخوه يوسف بيجونا وهم جميعا إخوة بعد يجيغا يقول أن ذلك ما أما لأنه مهما كانت واحدة أما أنا جيغا كتفوه من رانا ننما كما أنا أبو يوسف نجد yusuf ya ku ɗaya mini nan nima ya shiga na ku idan faru da yusuf wa abu wa abu ila amina minna wa nanu asbatu ai wal halu nanu jama'atu du'adat alhalima wani ga amfani ya yi alashiko mu da na fiye za amfani gaya baba ya muna a kan jama'a mutuwa da jama'a a kan jama'a da shi to kuna

kayan ma biyu biyan coci a jiya shi ya kuwa wuce wuce kan wayo yusuf bai yi lajiyar gorowa ki wuta ta kuwa na baba da diya yusuf shi na ta ta yawo wanda da musamman eh idan kawo da yusuf wa abubu wa haku ila abina minna wa na nu'asbabu inna ba na lafi dalalin kudu ya ji da baba ya ci na gaske ya ci a gabu ta ciwo ai innahu fi hatai baba adani ni chicho ay abdulalu mudin baba ni kiyo al khatu dolal baba ni chichi wa khuruj an sawab baba ya tuyake payin goro ruwa bayinu wade na majiya na mai koyina li itarihi yusufa wa eh wa akhawa alaina bil mahabba e ko tinta na wa yusufu tatata wa gamgan je koyina الإمام القرطبي أبو عبد الله تفسيره عن جميع أحكام القرآن وقال يريد ضلال الدين وجه مياه دين غيبا إذا رابوه لكفروا ابن واي مياه دين بارا لكافر وإنما رابوا أنه في خطأ يبين في إيثار اثنين على عشرة عليه ليك، بابا يا بكا نواصل بحثا katinza kuwo imekoyo wale gan karatu na daya nore wafitiwa emi shi na nawa ke na gangan da fitine da bala'i shi e ko sababi ne yake macilen da na cece ma da ya ku cire ne da annabi ya ku alaihi salatu wassalamu ma annabi ya so kuyo umarle ile ya ta ne soko eh umai la kirkina wuje la kina ko a wuje zuwa duci cha amma kanin wace soko a jin wanda duci cin wace ga ta ya na bawa shi wuje ko yan goro ba e ku da bulu ya kyaru ya ina da ga so ko ya ne soko a jin la duci cin da ya na bawa shi e mu gangan da kafin da cuwi eh ina jabe su ma misali su kula da shi da shi da ya ne Muhammad sallallahu alaihi wa alihi wasallam shi ne ba ya shi kana alqur'ani kai misali shawe su da tahari ya ayyuhan nabiyyu lima tuharrimu ma ma a halallahu laka yana ce ta halatta alayya wani wani wayan zora ba ta bi ta yi marzuwa ta tsawajika e gode ku bayan yarda yayin yi wani lokaci na shi wani wani no yoga ba juje ni wa ba juje ni kuba muje ni kuta muje ni kuni wallahi tallahi jaraba na da wani sai su ko wọ́n máa ti fi kẹsọ̀ wọ́nà lọ́kùnrin wọ́n máa gẹ̀ lọ́wọ́ kọ́ gángẹ́rì bí ẹtú yẹn bẹ́ wọ́n máa sún lẹ́sọ̀ wọ́nà lọ́kùnrin kángẹ́gẹ́ lọ́nà òun ti sọ̀kọ́ àwọn ọkọ̀ yà wọ́n káṣọ wọn la ẹtú lọ́wọ́. ẹ ẹ wọ́nà ìyìnṣẹ́ àdéhùn sọ́dọ̀ láwọ̀ àdéhùn àdéhùn sọ́dọ̀ ẹ bá sáré tuntun fade ga ane da ga kaga ka ta zainabu kina da ga ka mu ci dawo ya ba shi dawo a ce ga ane muhammadu ga ki mawe yo akan talmagati da ke oje ni ta almagati wani ni ta almagati wani ma ma abin da tsaru ni zo annabi sallallahu alaihi wasallam ga mutum magati wani ya eh ina mun fina wa inna ma shanatu al-asla inda zainab awukamapa efuutio ne katɛnzɛ yi na wowɔɔni ebo ne yɛ waga agbega ane ne yasi katɛnzɛ yi na wɔ kila wutɛ da atia ama aga yi wo bɛba no wo de ka no wa ala ada yɛ ko ba na aga tum yɛ ata yɛ na ga da wɔ ɛ wa ata yɛ na ga tiɛ wa ata na ga da wɔ mi de la no tsi da wɔ.

bàjẹ́ bá wò láàyè ẹgbẹ́ wọn láàyè ẹ̀sìn ẹ̀sìn ní à wọn láàyè ẹgbẹ́ kẹfẹ́ ní ẹgbẹ́ mi fẹ́ẹ́ yí ní ìlàbẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ wúpa yóò lé tún lọ́wọ́ ṣùgbọ́n báyìí. adékun àlẹ́ nìyẹn bá gbọ́dọ̀ àlẹ́ ìfẹ́ tá ẹ̀ lọ́wọ́ ẹkú ṣe kàtà ẹgbẹ́ ìdánwò láàrin yẹn. bí a ṣe àlẹ́ ìyá àlẹ́ mi sún àlẹ́ tẹ́ mọ̀ sún kẹrẹ́ àkọ́wọ́ àfihàn kúrẹ́ àwọn bichichi uche na sokola ani bi mo mo dala na sokola ani bi lati bichichi uche ewe ina age sumo na woyo ye o gangan bana o ga je ko eyi ni lo chichu na nchu ga ya o da mo fe ti zana o ga mo yu ja na bi na ko ya je o je ko eyi no na sokoli yo sokoli fire ani bi mo mo lo fire ni chale sure yi ma ku hadimu ma Allah bana cho sokwa de mo fire ani bi mo mo

ebu da bulu je to ya ile gyare ya ile she je su mona kacha ya usu masu mujayo eh esa jayo ne sha aje ku twa daga ba su ko ce su ne ka ba yi ba karuwa annabi yesu ko shi annabi yesu ko esa jayo ne shi e shi shi daga na ajili yesu ko ko ga liye fi no wa yu pe gbanyu chayu jara sai kusura ga da kishari da nasa alquran ya bana alquran ke ga shi ba alquran ne wa mamulu shi wata ga da ko alladina yatafaru ba الغيب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون ذكركي والذين إذا فعلوا فاحشة ذكركي إذا كان شتاكا عيسى أجل فالفاشا دون ذكروا الله على فايتين سقوط ebe na ake oge da adaba na efe gangan da ne tuga da ce ci mana ma da shayi bikin wàlẹ́bí ṣòro àlá apá àlọ́ òyà rẹ̀ èèdè ìlànà ṣe ṣìkàbá òdìgá ní akó èèdè ìlànà ṣe ṣìkàbá ní léèdè sòkó àwọn tí èèdè gẹ̀gẹ̀ léèdè sòkó àti àwùrọ̀ lúdà lẹ́nu ìyẹn tó èṣì èèdè àjà ayọ̀ lẹ́ṣì èèdì ìgàgà èèdì yàn èèdì kà èèdè àkàlẹ̀ sòkó bá gẹ̀gẹ̀ àjà kẹ́tọ́ kó àràbọ̀ èèdè àkàlẹ̀ sòkó bá. Um, wale gaga Allah subhanahu wa ta'ala wa nan shi ce ci wa mu cakke eh a cika gangan da ke me je ci ci ce ci a ma ma wa ko ma wa cakke ruwa amma wa ji mu na da ci shi ruwa ci e wai ki mun da tana so kowa da mu ruwi na su mun shi musali annabi Muhammad sallallahu alaihi wasallam sura ba ba so ci so kowa عبس وتولى أن جاء mini ebo nchiga bi ba wa ne bi muhammadu nɔrɔ nga abdullahi ɛyɛ abdullahi ibn umu maktu abdullahi ibn umu maktu yɛ bo nchiwo rɛtu na ama wɔn ebi ba ne muhammadu sɔlɔ ba wa ne wa yɛ sɔlɔ mo bie ka yi bi nyi ete nhyɛ anya ne muhammadu abasa wa tawalla kii bɛ na bi wa ne muhammadu sɔlɔ ba wa ne wa yɛ sɔlɔ mi wọ̀chá sùmọ̀ṣẹ̀ tọ̀ á ń jẹ́ àwòrán àmà kámi èèwọ̀ ṣígá ń ṣiṣẹ́ bọ́ ọ̀nà ká àbúlà fún ọ̀tún wọn àbúlà fún ọ̀tún mú bí ààrẹ ni mọ̀ wọ́n lùmẹ̀ yìí ṣì ní àti yìí ẹ́ jìmẹ́jìmẹ́ kùrẹ́ ṣíṣí yìí mọ́ káàkiri gbọ́ǹgbà kùrẹ́ ṣíṣí yìí mọ́ àyàṣẹ́ fádà ànẹ́bì abẹ́bá ànẹ́bì náà ká àdé yìí máa rìn yìí àmáyé máa rìn náà àdé yìí ní àyè ní ọ̀nà ìgbésẹ̀rẹ̀ sí agaghị n'ụbọchị nchichi na-ebe achịchị mmadụ ayachi mmadụ jee tinye ka n'ụbọchị yọ anaghị eke ike ndị aga ka anyị ayachi mmadụ na zejeshi ekworo ụgwọ na ịda iji ba ada achị mụtụ ga ama achọtụ ka nkiri bịa sọ ọga ka ahịhịa abụghị nso ịda ke abụla nke ụmụtụ ụmụnụ ịda ke bilal nụ ịda ke sọ anyị nụ ke amadụ ya siri ji ana ìkáàtà aláàkiri ó àwọn òkè bá bẹ̀rẹ̀ wọn lọ kí ayọ ìdájìdájìdájì ayọ àdébìrẹ bá fún yà aláàjì máa ní àjẹ ọgbọ́n náà ní ṣùgbọ́n ayọ ìmọ̀ ìjáwọ̀ àti ìsàkàwẹ̀lẹ́ aláàlì mú kí máa ní gẹ̀ẹ́sì àtẹ̀fẹ̀ ayé nìyọ àdébìrẹ àti ayọ wọn àti ìjẹ́ tó ṣe jẹ́ aláàlú. tona ta ya ne ni na nga abula ku mo tu de de ko na cha ne cha ga mo shi de to musa to to na lu shi na na ne so ko da cha ya shi na mu cha ka abasa wa abasa wa tawalla mo so ko ne mo mo ta ji ya ya ne ya zane shi wai da yake cuma ya ga gobe wai ya tuna ya zai je wani wani amma wani shi ya ci sarai man ji wani da mu shi da ya ci na zana ya lebe cuma ya zane shi ga yi da ya ga je wani kai yi ma ga yi kuka mu je ko ko zane ba kuka je wani da cuma da ci ah kuci da ya muna na ba ku je wani na da ko ba mu ga da wani su eji nínú bàbá jẹ́ wọ́n ní àdáwọ̀ tó kó ń ká àṣẹ mọ́ ẹ̀yọ́ tiri ti la wanki ikwa aga wanki la ni ga lafon la kace da jo sai zai su ko ga lafon luta na ce za su shi eh to yi mun shiga ce annabi yakubu alaihi salatu wassalam eh iya to musu zonu ga ena la annabi yakubu mun ci le la tun da koyen ya annabi yakubu annabi yusuf da yake mun kace za ne kenan bando anabi amubele na anajiwa waliile nanajimaka kwegedewo ngone nanomezu kwawa yaibata yitabiyo etinezige nono anina chichaja fie kekegengere byeyi najigayiwa wakichejera chichaja kundabeyi geyo ezichubona achiyono ebona toye kumewa wakinajiyaki gan le zitsu gbɔna la ba ni la ya zitsu gan le zitsu gbɔna ama edze ale bi ako mo ne ya dzi fɔ yita na ɛ tuna ni na la do aya ɛ ama ne tɔ ye dze yi la ma ni nɔ kele kankan ya ale bi ta kuru ne zi na ɛ ganugbɛ bɔle o dze yi kanti na o dze yi kuba o dze yi kuta o dze yi kuni. imina na so je wee ya gana nga wee wuwe nchichu nke nza ndoro eji ushi mọnra ga wee kia wee wo ga akpati eji za ndoro wo imi na wee ya ke eji ma ji wee ya na ewe e ele na na ewere na na ha alaihi salatu wassalam nye wannan zai yi na karara eh na shi waje ko yayi nan da na shi waje ko yayi nan husuma ga ja na waji gyara ya dalinci ne mun shi na eh wace ga gaskiya la ya ba mun gaskiya na wace ga koma man kaza na je koma na waye juta yabo da gina karara wallahi tallahi wa magaci a bakan gari da ya rage

amma fahimta bai ya ne da ku shi ajin fahimta ya wanda wa amma ba ga da ya karara na shi ya gina shi wai wani ga ya gina gina shi ga ta koyi ya zama ka to makanta ga wai wata wa a gama wai ji fata ga a co buriyo ibina shi wanda koyi ya zama wai ji fata ga ya la co buriyo ga ga ko da wannan wai tufa ta yi za ta ci na jiwon da wai a ta ce za ta ci wa eh mun ci wa ga ga ga ko buje da ta ce na jiwon da ga guri ce ji ala je na wa da wa ko kuma ji wai wai a ji a na ji ba wai nan ba da nan nan go da yi ke ka guri ce ji da wa mo ga ji mamaki ma a da za ta da ya fe da lana jiwon da wai a da lai su ga ji mamaki ga nan nga mana mi ba hadisi a yaso ni ta ta alakun mu dino hadisi a mu ma nukun bashi annabi sallallahu alaihi wa sallam gale bashi nga injilu fi auladikum efi eti gangare eti shane yeto ittaqullaha wajilu fi auladikum etu asuko ya me eti gangare eti yeto wale ga bashi ne ba men do e ma na rafa kujo e kujo chapa mchana ya anumanu wala ya noma mu don wa yau alhalima e gina jike da mutara fanna ga ya ne noma mu daga mu ga jini yana ga eh iga jini shi ba wa ne ni ka kamare aga da lada ya kura ne mu mu e ba ne su ko da sallallahu alaihi wasallam rukiye dikan nan annabi ne su ne su ba annabi annabi zai ji bashir daga da ke noma mu gudu jojo ga ne da gudun gudu da nga ene mo la chaya no man da de ke wa ke la ne ke no no nga ale de mo mo ke sha de ke ni da wala no chi no chi ru ya wo la ashhadu ala zu ay ala jaw aw kama qala ajalla ko zuru wa no anabi muhammad ga la ashhadu ala jaw mi muhammad da ya ne ti zo ru chuwa adali shi ne ya ne ko ga yi jona wallahi dole kai mun shuwa fámìlì yìí ká nìyà ẹgbẹ́ wọn àbẹ́ta alẹ́kùn lẹ́yìn àbẹ́bẹ́ kíọ̀ àbẹ́bẹ́ tírèdì ńlá ìkúrò ṣùgbọ́n àbẹ́ta alẹ́kùn lẹ́yìn àbẹ́wà kíọ̀ wà ní ọ̀gá tó kúrò àìwọ́ wọ́n yẹ kó tí wọ́n ṣàwọn. adé nílò tí wọ́n boko haram wọ́n ó jẹ́ boko haram rẹ̀ àwọn ọgbà nínú ìlànà nàìjíríà ọjọ́ làbá rẹ̀ boko haram rẹ̀ kúrò àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀dùn jù wọn rẹ̀ dáńdẹ̀ ẹ̀fọ́ àjẹkù ẹ̀wọ́n àjù wọn boko haram wọn. kánìlẹ̀ ẹ̀dùn ìtẹ̀bí òun náà kí ìyẹn náà tó mọ̀ sí òun jíjọ́ ẹ̀ boko haram wọn kí mọ̀ sí òun ǹgẹ̀ ẹ̀ lọ́mọ̀ sí òun jíjọ́ ẹ̀ boko haram wọn. bàbá wọn tẹ̀ ló ń wá ẹ̀wọ́n náà náà wọn wọn yá wọn náà wọn láàbí tún wọn náà yá bàbá eji e, e mi na ju tiɛ da bɛn ne ka wɔn ɛfɛ k'a fɔ kami na kó kó ara ŋu tia nɔ ɛ mɔmɔ yusuf na eti sa ti na o fie lolo wa ti ba na adi ya da ju wu na tó bɛ ti na tó lolo ke wa ju mɔ enuma la ŋu tsi o ke wa ju na ŋu fie wa ke ŋu tse da ŋu na ŋu ka ti ti ka la aka kete ne lu kolo ne ne awon ya lo baba wa a ti ke di daga ti ba kubo to yi minu ya bana to yi shani wa ku gudu wa sai elwo wa ne da ne mu ga yau daga ku ko shi ya ga ne da ne mu yi ne ga to ya ya so da in kin da fara Allah ba maye ki da ta ta masiba ne ba ba shi yo wallahi ya masiba ne ba ba shi yo mini ene shi dawa na shi yeti tama eti uwe ene shi neti na ibo bani na ban bela bari aki na tete na nama ne eti ya shi na nfe ga ya shi wa ka tabi a tete shi a fushi ya shi wa a fushi ya shi wa a fu fi ya fushi wa a fu fi kin bo wuce yan tuwa ka dube ya ba shi dube eh ya ba shi nan ظهر الفساد في البر والبحر ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر فالناس لا تتجه تجوه تجوه فالناس لا tate kinjito umaje ndoro labarin ne tula ya waye luso da na sa alqur'an eh kuma aka saba bayin nas ya wada an ji luto eh ma kiluke so kutu ma kai mini etuno e ba tumi da yin lore tumi lore ba ti ta ta de di do ba ni lamare ya kina jagan dajuwa magan dajuwa tààtì ẹnusùn ìwó tààtì gbàlùkù ìwó ẹnusùn náà gbogbo àwọn ọmọdé àgbẹwò ọmọ àgbẹwò ìfowó ẹsùn ìwá nù. adáyé ìlú àkùkù èéfín ẹ̀dọ́gbọ́ ńkọ ẹ̀ máa ń fi àwọn ọmọ àdùn tẹ́lifí àlẹ́dẹ̀gbẹ̀rún méjì lọ àdùn tẹ́lifí àlẹ́dẹ̀gbẹ̀rún méjì lọ ìdẹ́nà àlòkù yá ẹ̀ẹ́d kada kula da tana zuwa ya

nga àwọn dìbàrú kùn sọ àti ẹgbẹ dìbàrú kùn ká òun ṣe é ká yẹwà sẹkùn tí wọn yẹn dá nínú wọn ká wàá tẹ ẹ ní àná wọn kà sí ká fún wa. lọ́dọ̀ ló dá ọ ẹgbẹ́ náà ojú wọn náà ní yẹn yìí aláàtì ń kúlára kángá àmújẹ confidence wọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ló dá ẹgbẹ́ náà ojú náà ní yẹn yìí ẹgbọ́n náà ẹgbẹ́ náà ojú wọn náà ní sáà mú èyí náà wọ́n wá ní òun yé kí láwọn tiẹ̀ tún yàn náà wá àti wọn àti bàbá wọn dá ṣùgbọ́n wọ́n yá ká bàbá wọn yìí bí àwọn bá ní ẹni ká láwọn tiẹ̀ tún yàn wà á ju wọn ní sàbá dá wà. nga bàbá wọn àyè dé wọn àyè dé nga náà bá ń sè tún lọ nsàlọ́ bá kú ngbọ náà bá gbẹ́gẹ́ ń ṣe náà wọ́n bẹ́ẹ̀ láti fún òṣèṣe àbàkú wọn nàkàndé ìwé òun ẹ̀wẹ́ lórí ìlú wọn daga na ga tarko ya ba kuna wasu a ko ga galla ba rin juma ayi mu ya bane ya ga a je ci ni ko ro la bi ya sha mu ne tu mu je ku ga ko ke di na se ga mu bi me wo ke di na se wo bi me to ke ni ngena mahumwetubo nakatolega mwetunyachumwetubo amaye gajungula gajungulilaraugakazomweno eno mwetinondesebo byaho ngateishansewo babaho gashubo ngazumongeleokubayoyo abeyitya adeyitya eno bahoshinoyo wonowa atakase babaho gashubo nge dododawa ní bàbá òun kàkà níwèé lọ́sọ̀wé tún nù láwọn lọ pírámọ̀ skul náà ń bá òun kábàlá nàbà tí ní kókó yìí. Bàbá ga nga ájú lẹ́nu bá òun kíwèé lọ́wọ́ òun tẹ̀lé wọ́n àṣẹ́tù láàlá nàbà tí ní yá. Káyì náà òun àkáwà yẹ kì náà tún sẹ́kẹ́ndì skul náà òun kì àkáwà yẹ kì náà wọ́n á kẹ̀lé bàbá òun yìí gan gbóni lè tẹ̀lá náà òun yẹ wà yẹ tẹ̀lá àmọ́ wọ́n lẹ́ ní wà kánìlò tí a ká lẹ́ ní kù á lẹ́ wà yẹ ká wọ́n yẹ wà kẹ̀kẹ́ ní gómìnà tí ká lánà olú lọ bàbá wọn lábà tí sùn láyé wọn ká jẹ bìtì ṣe ń sùnmá tó lọ wọn lánà olú òkú bí ẹni sẹ wọn kẹwọn lóye lẹsì. o bàbá wọn tó ń dé sọ́ọ́tì ṣùgbọ́n nínú àwọn ìfẹ́ kẹ̀kẹ́ bàbá wọn yọ ń tiẹ̀ dáadáa yà wọ́n bàbá wọn yà á. wọn bẹ wá wọn bẹ káwáyé ìnáwó ayé ń yé umoja nyembo na unakyo ngao ubezuna nyembe nyuchi ungashishi nyembe nyuchi kaka ndo mwazo weno atina wenda umebe yekine jefie ne umbe chayo mbadani amala ya umbe chayo so maye jide jamu jina na baba utuwe dodo da wa me baba shikaya ukusuma sokoma ukino wa utuwe utuwe utuwe sokoma akwe mbadani wala iwa jide jila wa chino Eh? nga nye zame e ba ni mu yi ni be ale ya ku a nye ale ya ku mu za lu chu ba mu ji ji na ba ale ya ku mu ja nye na be bi a mu we wo ga je ji ni ba ku na ba ni ka wa yi ni ka wa je yi ni o lo na ga yi che che yi le wa de fo fun gan na ja ma ni e ba na yo to a ma nda na a do wa je o to je ku ya ale ala mu ta ta ale ala sinai ba

ngala tanu sɛmu kutike kii buudo wale kɔli sɔɔni o ŋutsu yɛ gaa wɔ mɛn tsi ba ko kolo yi si la ne kan ti ko yɛ ti do ne ko do la o fɛ sɛ lɛ ti kii sɛ lɛ tɔ nga naw ne mɔw ne ŋudɛ ŋu kpe tu baaji ne ŋu do ke yɛ tsi da tsi la se do yɛ tsi ne ya o tu o da yɛ láti ṣe ń gbé eré yìí tí náà lè ra ojú ẹ àlọ́ ọ̀tẹ́ kí o tí wọ́n wọ́n gá yìí tó adé mo sára tó gá yìí náà wá dé àmọ́ náà bá bà fún un wò dé láti fún un tí èsì àbà fún un gbé wọn ìlàkùnso ẹgbẹ́ wọ́n dé ní ìdàgídé ìkànsẹ́ wọ́n fi o kí wọ́n fi o ní ọ̀rọ̀ mọ́. Anyáká ọ̀hún bẹ̀ anyá ọ̀hún bẹ̀ anyá ọ̀hún bẹ̀ amáyébà fún náà gbẹ́ àwùjọ àwa ẹni láwọn ẹ̀jẹ̀ ń là wùjọ àwùjọ àwa. Màá ti di tẹ̀lé wọn ayọ̀ lóye. Ẹ la ṣì ná, wọ́n lè ẹ̀ jẹ́ àjọ àwọn tó ẹ̀kọ́ nù. Wọ́n ṣe ìlú rẹ̀ ya kí ìwọ̀n ẹ̀jẹ̀ dájọ́ wọ́n ti yẹ báyìí lẹ́sẹ̀ dáwọn ẹ̀jẹ̀ àmọ́ ìbàgá àti kòǹgóòrò lọ́wọ́ àkíyàn ọ̀nà tó yẹ kí tó yẹ ló làbọ̀ ìdà wáyíwáyí tó yẹ kí àjì làbọ̀ ìdà wáyíwáyí wọ́n ẹ̀ ṣá. eku dẹdẹ àlùkò àṣà náà wọn èrò sani káwọn ẹ̀rọ apá yẹ kí yòó lẹ́yìn wà ọ̀jì iná lẹ́yìn mọ yẹn tún ìfi kàtà wọn wọn náà nàfà àkọlẹ́dà yìí iná wọn kìí yẹra kàtà. wọ́n lè wọ́n sí bẹ́ẹ̀ bọ́ nana bɛn ka kana yiri ni y'a fi a k'u bi ne si ma ye tun ye a ko k'a kun la o de haa daa ni n si na tu la k'a sɔgɔ dɔw ti na n tɛ ye suma dɔ se bilen kan na n'aw ta a kɛ kɔlɔsi ye a ko ka n cɛ du kan ka fɔ n t'o yɛrɛ da ne yɛrɛ na taa ko n ye yawo ye n ka baa yi ku tɔn ye ku tɔn a ba n'o tɛ na ka yɛlɛ a kɛ ka mɔgɔ yɛrɛ si kulega ya ina ina uga kuzuta nunga esa nunga ndondo ama ya wajika niga ndondo ya hoja jika niga eh nyuma na sina kwa ale jika niga inna lillahi wa inna ilaihi raji'un baada msheke ila jina yao afyebana wakati ekono chuo kasi lelene yao kakabana wakati ekono chuo hasa na yunge lelebala bana lọ́sọ̀ gáàní sinayẹ tíṣọ ilé lọ́wọ́ àtiwó lọ́wọ́ àfẹ́ sápò ṣekú àtàkẹ́ yìí máa wọ́ kàlẹ́yọ. nga mwe àti ẹ̀sápò wọ́n mọ́ gáà lọ́wọ́ àsápò jẹ́ wọ́n kílẹ̀ ọjọ́ bùkátà wọn ǹgá ń tó ń káyọ̀ ní káyọ̀ àtàwọn àṣà which is ten thousand. ẹ̀rọ káyọ̀ ní káṣípa eight thousand gáà ṣà. mpe na wa lolo fún mpe ba ten thousand kàrà kan kó wò ló ló tsa bàmí wò ká kó si náà nyà ló ba kàn fún nyà ló fi lolo la sa ní lati àti èkó ká wọn ti nyẹ wọn ti kó nsu nga mo la yi ti gbɔ gɛgɛ tẹbi ɛdɛdɛ ne yɛ mo tɔhyɛ sɔsɛ ati yi nanara ɛ wa yi yi o tsi yuma da lora ɛ sunne sɔgɔma tó so yà sɛdeɛ yi yà yi yi yà yi yà. wọ́n yá ṣì ṣe tẹ̀sí sọ́pẹ́ wọ́n máa ní tu sọ́pẹ́ àtúntò àti nìmọ̀ mọ́tò wọ́n ní wọ́n tún yẹn láti sọ̀rọ̀ nígbà èyí ò lè káwọ́ gájẹ́ ẹni kú ni ń gá apá sọ́pẹ́ wọn àti sáńdọ̀ tí lè tẹ̀ jẹun náà kí ayé kẹ́kẹ́ fún ti tẹ̀lé náà àná. wọ́n wá sún abẹ́lé yìí wọ́n ti wá sún àdúrà wọ́n ti wá sún tẹ̀sí sọ́pẹ́ wọ́n ti wọ́n ti gángan níta ká ní ìní òjò wọ́n ti ẹ̀ tí ìlú ti lọ́wọ́ àgbẹ̀dá ń gá apá sọ́pẹ́ ìlú máa máa da ọ̀rọ̀ àpọn wòlégé kan ṣùgbọ́n bí ẹ̀kan tí ó sọ́kọ́ à kí àlùkọ́ra rẹ̀ sọ́tò tó àwọ̀ kò mọ́ náà àbọ̀ náà ní wà á bẹ́ ká ọ̀rọ̀ àrùn ní kì í bẹ̀rù náà máa ń ṣẹ̀dá wọn. Olúwa náà dòǹkà jẹ́lò náà wà fẹ́kùnrin yóò ṣí náà wọ́n ti àpọ̀ ní Olúwa dòǹkà jẹ́lò náà wà fẹ́kùnrin yóò ṣí náà wọ́n ti àpọ̀ wọ́n ti àpọ̀ ní Olúwa sọ̀kọ́dọ̀ pẹ̀lú ìnáwó. فإن له معيشة ضنكا زعوش ما يجيش وما يجي وما جرى يوازي وكي يدوش وكان يدوشي يدوشي يبقشي كان يدوشي يدوشي يدوشي يخصومه Eh? wa arada an dhikri fa inna lahu ma'ishatan dawka zan gora na gazo na taci ya yi rujo na azuma je ta ko kana so ko ko ko ko ya ni na azuma je ta ko kana so ko ko ko ko de ni shi na ti ye ti de so we wa ta fa janna ruwa fa

yadda zai ma ji je wani ne na ji kuma na ji kuma na ji kuma ne su ci wore identity ya zama ci mun je yi ne kuma ya jo ba ga kare ta identity ya yi ya nuna malarize kuma na mu asa ne mu mun wa ta ku dawo mun da na ko ku shamure mun mu kiyara so ku fani wale ya yi ya ni musubi أغير قال ليوسف وهو عبد لا أبينا منها ونحن عصبة إنا بانا لفي ضلال مبين كعبه اقتلوا يوسف أو اطرحوه أرضا يغد لكم وجه أبيكم وتكونوا وتكونوا من بعده قوما صالحين annabi yakubu na shi yan ma da ni da yi a kanan shaitan shi ma gisa damar kai sa gina a jaka gani na mababa shi ne yusufu ya yi wani tabbaci a wani caca shi gina ya bala zuwa ya wata ba kuje wuya ya ya shi gina a fi shashawa ji a fi jiyan a fi shashawa ji min shawara na ya ji nan zai ne ga ga ga ne ya ji ne lai su ku yu ukudulu yusufa ila yusufu yu ila yusufu uba eyu rati zai ne ga ila uya ila yusufu no awuturo owo ila ila ila chiya eh da aruban kin do chono a ke ba shi da na e ba yi ko kana ci a da kin no a ke shi ba yan a ke shi ba da na ya lahu wajhu ahli e ye ya ya ke be ki gangan de niyo ya da ya fuske ba be bi mana aga yi su plati da ki yan bo baba amali re ya aga ke gba ma ki gangan de da baba a niyo ma je wo ya ya lahu eh yàmùnà wọ́jọ́ àdìgbò àgájẹ́ báyìí gẹ́gẹ́ bí ẹ̀kú jẹ̀ǹdẹ́ ṣe bàbá yìí wàtàkùnrin ní báyìí yìí kọ́mọ̀ sọ àdìgbò zùmọ́ ní ìyá yìí sùkùlá dá jẹ́ àwọn òtí jẹ̀ nípa jíjà náà bàbá àmọ́jú yẹ òtú yẹ kú pèsè jẹ́ pẹ̀lú pẹ̀lú yẹ bá àná kánú mú jìgá wàtàkùnrin ní báyìí kọ́mọ̀ sọ àdìgbò zùmọ́ zumana ga laifin lajina ta ni a da su kowa a sa a tuka ga laifin a yawon nga malam man da ke gangan e ga na bi su kunna e ga ya ku kunna shi la ku ku be na na ba ta na ni sha yo na ga ya ni su ko ya ni su ku ya ni eh e mana ni shi ce shi annabawa shi anamagana tereneza ya wacho eh, watakuna min badi kauman salihin sumana akaliye kuna tuzoresha achaja la eh, ya zabu ayala repent la ya zabu takuna min badi kauman salihin je ya ni ya kurushi akai ganza da gaya ya yana ya jina ala ne yusufahu ukutulu yusufa ukrahu ardan ay ukutulu yusufa aw alquhu fi ardin ba'idin aw alquhu fi ardin ba'idatin majhulatin idilamun ci da kinna ke a cikin bikin bawe majhulatin bara ay ke yu mutu ke ga baka zama mun ga mutu shi ne eh aw alquhu fi ardin ba'idatin majhulatin يخلق وجه أبيه ai fa inda zalika ya khalusu wa yasu lahum huwa bikum ya gali takataka ya gace beji bi kuye ba beji fa yubaru alaikum na yusuf no ye bona kuli ye kuli ye ya wa abuba ci ye ya ai arazi tafsiru nga almana ma'ana kan nan anna yusufa shagala wa Aga yusuf bá bàbá àti ṣẹ̀gára kí àdúrà wọ́n sì fi ọjà áwù ilé ilé yẹ bàbá yìí pẹ̀lú bàbá yusuf àbáyé yusuf lára kí ẹ lóru àgbà wọn yìí lára kí àbí aládàgbà kí ẹ lóru ga àgbẹ̀ tí wọ́n yìí lára fọ́kà kú bàbá àgbà àti yusuf wo àkùbọ́lá alẹ́ náà bí zumana aga ta su zo kan cina ta sha da ala da na kuji ai wata tubu min ba da hada min ba da hada dam zumana diga sa su bin da zo ne ci bila tubin shi wa tusbihu qauman salihin ebo ada ga la ti ba ala da na ku kanina ne sa shawara ya zo kan cina mutake ne ga ba na shawara kin da qala qala غيابة الجب وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين بعدهم ما يتصيش أنا قال قائل منهم زاد قائل أننا غير وطن أغير غير وطن من يجعل يقول يقول nga mai yi muso wa huwa akbar walad yaqub nga yi muso ya ni yaqub yo nga ya mucho shawre ne zulo tuduna ala fa'ilu minhu nga yi muso kan ma aka tiyo ebe ya gasana na da yi na da mucho ebo amma ina wala la taqtulu yusufa e ga yusufu ma i lawuja dan mu ma'aru ga wurin kuma amma yana yaji na waruku fi bayabatul jum ila yusufu wambo imagu wambo ila wuci ni goga goga wala na yusufu na mun ji ne ga bayabatul jum aga ga bayabatul jum ai ka rubo sun ya bi ni kai baki ya al'ayin nazu ibn haka da ya kuba nun gare mu ce yau ni yau ne mura يشرب وجهك ها وألقوه في بيابات الجب من جاء إذا جاء الجب هنا جاء نعو البير يعشق وجاء يعشق الذي لا تجارة فيها وجاء نعو فيها وجاء جاء وجاء جاء الجب جاء القاسم يتسير ومحاسن تعالوا إلى يسوي لي تشيل وجاء جاء مسجد شبرانا نعم تقول هذا bana lolo ni kanjilo bana ko kanjilo waga kolo na chibaro wagu wolo shuko eh ale wo shuko ale no na fi wa ale no na fi waya waya ale ba shuko e no ma fi waya wa sabe ko shuko wa ku fi ba ya ba ti yigo na na che ko ba be waya ta ki ba tu sayya sa shuko da bare ja na fe da zaki cewa mọ́lá yára kí ni kò gá ọ̀tọ̀ àkàrà ìpín yìí àtàkùn a jùlọ kò gá àtọ́nú àtúnà àṣìká a ẹnu ọṣẹ́ ìjọba bá àdìbẹ́ wà lọ́jà ẹni bá lẹ́ wà kú kí ìrọ̀yà ètò bí yẹn tàbí tó bá ń sẹ̀yà kẹ́lùmá àdìlẹ́tìfàt kẹ́lùmá àdìlẹ́tìfàt wọ́n yìí mà ní ẹ̀yọ́ ẹ̀sùn dín ńlá kó adamfani da jiya kalmar jiya iltikati mai gama iltikati ke su je la ngama le na jara na ira ce ko ya almutaqo to kuma da musulun jora shi da ne shi ko je ko ki hukun jora je la eh wale da ta ta masallaci a wa ko ala da ka ce shi ko da ala ci ko ni eh ki wale ji ba ko ga wa je sai ewe la eke titi oge la wa ike su eme wani kutu wa wa alati kabu tu na laba tali titi ko wa ma ko biu zie wu wa yo zie wu ji yo no jo ge ile ti sa ji wu na kai lẹsẹ yi wọ ina wa ala ala yika fa lẹsẹ yi to se wu wa ala yi kasi yi wo je o pa o je pa je a je de pa o la de mo pa o amu ge je pa yi yẹ́wò rẹ̀ ni wọ́n kí ọ̀rá àwọn kí wa lọ. ẹ́ ǹgẹ́ ń wẹ̀ ọ́ni òṣìṣẹ́ wa ní wòlé lọ́pọ̀ àwọn ọ̀dà ilé ilé àmọ́ wọ́n kí ọ̀rọ̀ wa lọ. ǹgẹ́ múlùmúlù sọ ẹ́ ṣé kàwé lọ́rọ̀ ìbílẹ̀ ni. wọ́n kí sẹ́yìn ọ̀rọ̀ wa lọ. ǹgẹ́ múlùmúlù sọ wọ́n ni. yẹ́tọ̀ yẹ́wò ilé ń hukunci ya lupa kama unajala wayanipea ni wayanipea ni kalushe wona chota bado wengine ni la waka watatuje wengine wao wote wengine kabushu eh wazobi azobi yo kai kanini kashi kabushu simu niketo ngasimu niketo ne mi jara de yi ka wuba keke suba ye wo e? yi na ɛ zane mu ka yi pate yi na ta e? yi o tsara do ɛ tɔ awo tsa ne ni suku la ukun tiɲɛ ɛ eme la jɛ o tsa wa yɛ no so zanu ti yɛ tɛ la no a yi suku la ba na yɛrɛ na wa tsa yɛrɛ o ka ko do no zane yɛ bɛ mo se yi na a yɛ tɛ la a ka na lo yi la yastajibu ba'du sayya in kuntum fa'ilin inda ke daga ga ya gutu ku gangan da Yusuf bin shawara na zo mu da ya lalle ya su daga don eh qala qa'ilun minhu la taqtulu Yusuf wa alquhu fi bayanat al-jub ay qala lahum abuhu yahuda wa huwa akbar walad yaqub la taqtulu Yusuf ga ya Yusuf bala ruku fi kari ju gomuri ili lamu ci da goga nucin ili lamu ci da goga da shi goda iyaka na makai da gaji da kowa da zai kudu wani yara da ta ai ya musu eh, ba su mara jimilar musafiri da na jada gogan ètò ìdàsílẹ̀ dáadáa lójú ní àti méjì bá kò gáwọn tán ẹ́ etí ẹ̀kọ́ dàgbọ́ àtàdà àjàjáde ayáwa ikutu fàyè ayé ìkànnì làbúdà lọ kíláàsì nínú kọ̀kẹ́kù bìtà tọ́lọ́lé ṣáwá kúrú àmọ́ ìdájí gángan bí ẹni gbọ́n máa kẹ̀lé ṣé dáadáa wà níbi yusuf mọ́ àmọ́ aláàánú yusuf aláàdá ṣááyá lọ́wọ́lọ́ àmọ́ àyàtúnṣe òwe náà sọ the education mọ́ lágbẹ́lẹ́ aláyàjá aláàdá kìíyá.

gawo to ba ba ka fa da yaso insha Allah ta adabajan amali wani amma shawara ya ni ye na ya da shi da da Yusuf ne amma ki a da Yusuf ya ji da so ti an gona mun ci ke yi gawo ba ga ga ka ti ya ne ki so insha Allah ta da so ka wala da ya o wala da shi ya ba ga ka bóyá àtúnṣe ẹ̀ máa ká jíjẹun láti àwọn ọ̀gá nínú ọdún náà bá àbúrò ní musamman ẹ bẹ àlùbáríkà yìí ní tara ọ̀sùn náà yìí ní ẹ̀ tẹ̀ ní ìwọ náà ẹ bá àlùbáríkà mọ́sálásí wọ́n náà yìí jẹ́ ní ìwọ náà sọ̀kọ́ yà á fẹ́ bìí àlàmọ́ àti àdéṣe rà àdé tòṣìlì jẹ́ ní tó àjẹmọ́ sọ̀kọ́ àlàmọ́ àdéṣe rà soko na ne je daga ga tafsiri na yi ce da ba su ji ban so ba ku da ne aljanna ya wuce ya nyanya soko na ne je daga ga ne so ba ku da ne aljanna ne je daga ga tafsiri ce da ba su ji ban so ba la da ne aljanna ga ne je da ga su ta da bai wa kai سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك